ولا لا إله إلا الله الحمد لله وبا سبحانه وتعالى في قرآن نو جي حجة فوامتي وحجة لوري ولوبا ويقطع قوم لجاري ما مولو ولا قرآن الكريم ولا لا إله إلا الله حيث جناني السلام سيقري القرآن حجة لك أو عليك القرآن يوم جي حجة فوامتي بلما جي لوري ولوبا عنده كسان وكسن حجة فوامتي ìṣẹ́bà bí àti kiri wọlé àti alkiyama ẹ̀yà mi ní islam àdìkọ́ ọlọ́ọ̀lọ́pọ̀lọpọ̀ àdìkọ́ ogun jama tọ́lọ́tẹ́ náà ọlọ́ọ̀ fi bu alẹ́ sàn rẹ̀ ọlá qur'an al-karim ọlọ́lá ilẹ̀lá ọlá iná àtẹ́yìnà alhamdulillah kíra tí a fi ń fi lẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní tí bàbá wa Fawzan bin Abdullahi al-Fawzan tó ṣe ṣẹ́rù rẹ̀ ń sàlàyé ẹ̀kọ́ wa ń pa ìkíkí àwọn kìfìrí jọ́m nípa ìlú jahiliya àwọn kìfìrí ayé jahiliya ìkí wọn tí wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ tí ń pẹ̀lẹ́ mùsùlùmí ni ìkíkí yẹn wọn gbèsè ayé so àwọn àtàwọn gbèsè ìgbésí ayé burúkú tí wọn gbèsè ayé wa kárí ká gbìyànjú abá ṣètọ́jà láti títí gbogbo àwọn títí gbogbo gbà yẹn àtàtì ṣeré máa ń ka àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ máa rò pé àwọn bàbá yẹn wọ́n wà láàrin wa wọ́n rò tí ìṣẹ̀lẹ̀ láàrin àwùjọ mùsùlùmí lónìí ni wọ́n fi ń sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni ara ò ìṣesí ìjà ìlé àjọ ni tí àwọn àbọ̀fọ́pò rẹ̀ sì wà láàrin àwọn mùsùlùmí lónìí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala à ń gbogbo ìwàtí ọ̀dá wà yìí dáwà lè pàtí ọlọ́ọ̀bà sánú wa láyà dálùkì àmà ọlá kùránù kẹrin ọlá láìlà ìlọ́lá àfá ní mas'ala tó fẹ́ kọ́ wa ní òwúrọ̀ yìí mas'ala náà pọ̀ díẹ̀ mas'ala al-masail àwọn ẹ̀kọ́ tó fẹ́ kọ́ lónìí masáìl lọ́pọ̀ ni ثالثة ورابعة وخامسة وثالثة وسابعة وستون أبقى مثلا ريمان وبعضه 52 53 54 55 56 57 يقول فاتك أنه المسائل الثالثة والرابعة والخامسة والثالثة والسابعة والستون نفس المسألة لما 63 64 65 66 67 hami ahli hakbi ma hum bara'atu minhum àwọn ẹni bí wọ́n kúrọ ma wọ́n fi okùn kan sọ àwọn ẹni rí ọ̀gá ó zina ni ó ti kọ́ ọmọ mi ṣe zina ó kó omi jẹ ọmọ yẹn lazari ìgbà ń bara àti tí ó ti kàn bẹ̀rẹ̀ tí mo máa máa ń tilẹ̀ wọ̀ láì kó má ti ga ni àwọn ni ká múra ká lè pé wọ́n rú gbogbo bàjẹ́ káwá bí yàn odi amẹ́gbọ́n sọ alókọ̀ bá ọ̀nà ọ̀rọ̀ ti bá sí wánà wọ́n ní àti kìtì twenty million fún wa odi múlò ti kó twenty million fún wa wọ́n bá rí twenty million àrò òun sùn ẹ́ bá twenty million ti ń bọ̀ náà ni wọ́n sọ pé ẹ̀ nìkan fún wa ní one million àbí kíníkan náà nìkan wọ́n sọ pé mi ò rí one million ní ti four million rí rí ìjọba yẹn rí nùrùdín ń dà nùrùdín ni ọmọ àrájà ọrẹ́rìn ọrẹ́rìn pé háà adúrú rẹ̀ òrí wọ́n mi nínú ìrírí ìlú tó dáa bàbá kan bẹ láyé mọ̀kàrífì tí ó yé mọ̀kàrífì one two hundred thousand àwọn akẹ́mọ̀ bá fún bàbá yẹn ní owó tó kọ̀ bàbá yẹn ní ten thousand bàbá yẹn ti bù ẹkún mo ní mc kaba ní dubu goma wallahi inda nake ko na wani ban taɓa tuba dubu goma ba ko wallahi yau da jimilaye kawai kuma kowo domin kun ka fokan na ware kó lè sọkún ọdí àmọ́ mi ní wọ́n fi tó ní ara ìlú sọkún o ń gbà ní ọdí ilé táwọn kan lẹ́gbẹ̀ẹ́ pé kí ti wó sí ìlú wá sí ilẹ̀ yìí ìpínlẹ̀ kan wọ̀ akọlọ sí gbẹ́là náà lẹ́gbẹ̀ẹ́ súyà súyà ọlọ́run kó sí àná ó dìdí lẹ́dà ó gbé lọ sí àdúgbò kan báyìí lẹ́jà lẹ́kọ́ adigun ọdí wa tó ìmọ̀ tí wọ́n mọ̀ wọ́n ẹni rí ìrọ̀ pé wọ́n kówó fún wọn wọ́n fi gbọ́ owó gbogbo ni wọ́n ń ṣe torí owó ni wọ́n ń gbà á wọ́n múlẹ̀ gbogbo eléyìí kò sí ìjọ tuntun ó di làbáàbí kó mọ́ sára márùn-ún ìgbàgbọ́ pé ọ̀rọ̀ mi ahlul haq kì máa so òkò mọ́ àwọn ẹni òdodo dìmọ́ òǹbàrà àwọn mìíràn ní tí wọ́n lọ́wọ́ lọ́sẹ̀ mbẹ̀ ní sùn kẹrẹ mọ́ wọn ó di rọ̀ mí ẹ̀ wọ́n sọ wọn ó sọ wọn lóko báà nìkan ní búra ní ọ̀kan fún búra bùzẹ́rì kan búra fún búra bùrà yìí búra ìpè wọ̀lá ìṣẹ́jú òun ti wọlé bùrà yìí ọ̀lẹ́jọ́ àṣẹ ibà hàrí sọ́ lálẹ̀ ilẹ̀ tó wọ́n sùn sí ni ilẹ̀ tó wọ́n sùn sí ni ẹ̀rọ àbẹ̀rẹ̀ sí ni wọ́n á bí ìrọ̀rọ̀ yẹn lọ́wọ́ mi má ní kò rí bẹ́ẹ̀ wọ́n lé ìfọwọ́ lálẹ́ o nígbà tó tí ò bá wá sọ jọ́nà fún mi ń gbèrè ọkọ̀ ń gbèrè ọkọ̀ ìbí ẹrù ìgbà gbogbo orí ẹ̀ funfun ni pé láyé sí kí wọ́n ọmọdé eré sí ọgbọ́n dojú kọ bàbá rẹ̀ bàbá sọ́ọ́dì jàmá bàbá rẹ̀ sí lọ́wọ́ wọ́n ní àṣà àgbọ̀n mi sáwàdà lẹ́wà tó fún mi rù áà ọmọ ní kanyá o ọwọ́ tó ń kúrọ́ tó ń fọwọ́ lálẹ̀ tó ń sàárè tó sùn búra olùpa yẹn ẹ̀sùn gbogbo nǹkan báyẹn mọ́jọ́ wa lójú ìfúnnọ́mà alùlàhàk àgbọ̀n ìdúlọ́wọ́ wọ́n bá wá tún wọ́n fi wó sí wọ́n wá wájú wọ́n wá ìgbìmọ̀ wá lọ́nà wọ́n wá kàkà láti lẹ̀ mọ́ ni. ó di wa ọ̀rọ̀ pé ramihim alil haq ọlọ́run kò sí wá ní alil haq ọlọ́run kò sànù wa. wọ́n máa sọ òkú máa wọn ni òdodo bímá ahùn bàrà ominu ní tí ọkàn ọlọ́kàn ọlẹ́sẹ̀ ní masala sixty two sixty three sixty four sixty five sixty six àti sixty seven ramihim alil haq bisifati zamima òun náà ó máa sòkò aburú àbùkù ìjẹpẹrẹ náwọn ẹni òótọ́ lọ́mí ibi ìyá ahùn bil fasad bil ard wọ́n máa lẹ́wọ́n lóko pẹ̀lú tí wọ́n bẹ̀rẹ̀ jẹ́ ni kàmá fi láàyà àbí in ti kọ́ sí malik tí wọ́n fẹ́ yí ẹ̀sìn tó wà ní wọ́n fẹ́ yí ẹ̀sìn àwọn ẹ̀sìn tuntun wọ́n àárẹ̀ àti àti jọ ọba tó wà lórí òye ọlọ́wọ́n ọba rẹ̀ wọ́n fẹ́ yí padà bùdó díìrì díìrì wọ́n ti yẹ sí. sani sẹ́rù o min manahij ahl min manahij ahl jahiliya kadhalik nínú títí àwọn tìsírí jọ́n náà ni pé annahum la yattafuna bi shaqwa ila as'al al quwwa wal intiqam kiri gbọ́n àwọn ẹni agbára àtàwọn tó ń gbàgbé sálọ́dọ̀ àwọn ẹni rí nìkan tó fi àjọ ìyẹn rárá mo fi mọ́nà nìkan bẹ̀rẹ̀ sí fúnà ahlul iman bin musulmi na fil ard wọ́n máa ń pe àwọn ẹni rí wọ́n tán ní imani wọ́n ni wọ́n balẹ̀ jẹ́ ni wọ́n ń balẹ̀ jẹ́ ni kama qalu li fir'aun wọ́n sọ fún musa ẹgbẹ́ ti fir'aun wọ́n sọ fún anabi musa wọ́n sọ fún fir'aun bẹ́ẹ̀ pé dẹ̀rù musa wà kọ̀ọ̀kọ́ ma ò lè sílẹ̀ fil ló fi mú zálẹ̀ àtàwọn èèyàn rẹ̀ kó máa bá orí rẹ̀ jẹ́ ni ọmọ ìsìláhùn ìsìláàdàn wọ́n pe dáadáa sáré musa ń ṣe lórí rẹ̀ ní kí ni ìbàjẹ́ wọ́n hako wọ́n aks bẹ́ẹ̀ ni ìsìláhùn ni òdodo yẹn náà ni ó sì gbà wọ́n sọ yẹn òdodo ọ̀rọ̀ ìtàlẹ́bí musa ń ṣe pé ń túlẹ̀ bẹ̀rẹ̀ kì í wọ́n ní bọ́ wá orí rẹ̀ jẹ́ أن الإيمان والتوحيد إصلاح في الأرض باني إجراء بقول لكن أتمولون لك إصلاح في الأرض إليني ثلاثين وأن الكفر والمعاصي والفسوق والظلم والصبيان إفصال في الأرض باني واكفري كواسي كواكوكي يوابسي يوابرقا وني إدجلوا إليه الذي عليه موسى وقومه إصلاح ìtàn mi musa ń ṣe ìtàwọn èèyàn rẹ̀ wọn náà ní islam wọn náà ní dáadáa wọn lẹ́sì aláyé Fir'aun wa qawmuhu ifsad ìtì Fir'aun náà ń ṣe ìtàwọn èèyàn rẹ̀ wọn náà ní bàjẹ́ jẹ́ náà ní bàjẹ́ lórí rẹ̀ lakinnahum aqsul amr àwọn tí yọ̀rọ̀ yìí wọ́n ní musa ní ṣe ìbàjẹ́ lórí rẹ̀ àwọn àwọn ń ṣe dáadáa lórí rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń ṣe ìbàjẹ́ lórí rẹ̀ musa ní ṣe òdodo lórí rẹ̀ ó ń yíwa sẹ́mu ìsìlá ìsìlá dání wọ́n á pe dáadáa ní ibi ìdàjẹ́ wọ́n á zihi dáàbìlì kòfàrò mùsùlùmí na wọn fi fi dáìmọ̀ ilé náà ní ti sí àwọn kòfàrò àwọn kẹfẹ́rí wọn mùsùlùmí àtàwọn ọ̀sẹ́bọ̀ wọn mùnàfẹ́kẹ́yìn àtàwọn alágbàbà bíbí gígì dáìmọ̀ sí sí wọn nìyẹn dáìmọ̀ ẹ̀yin náà ti dáadáa wọn lè fi balẹ̀ jẹ́ ni ẹfẹ́ gba àwọn èèyàn rú ni ọmọ ìrà dálì ó lè dá ìmọ̀ ní títí wọn ni ẹ̀sìn ọjọ́ tuntun bá lọ́n sí bẹ́ẹ̀ náà òkú tuntun ni ẹni kẹkàn fọba síra ní pípa àti máa pọ́ọ̀lù sínú táàpù wọn táàpù máa sì bàjẹ́ táàdú lórí ìsìláàmù wa táàdú lórí àkídà tẹ̀límà wa táàdú lórí tòhídì wa nípa ọmọ yẹra wò tí mò ń kírun lásìkò tí mò ń kírun jẹ̀mọ́ tí mo bá wọn ti dìnnà tí mo bá wọn mọtí agbá ti afẹ́ fọ́ọ̀ sínú tíráàpù yẹn àyà kura wọn jà mí ó di wa àmọ́ wíwí tí wọ́n yẹn ọlọ́wọ́ bá ìkọ̀lá borí aborí náà ni òdodo ní ìkọ̀lá borí òkúrú jẹ́ àlà àkòlì wọ́n zà hákà báàtì lọ́bí iná báàtì làkàna zà hókà ó di wa òdodo yẹn náà ni ọlọ́wọ́ bá kó sọ̀rọ̀ ọ̀kan ọlọ́ba mo máa rántí dáadáa ìgbà tí dáwà súnà tí wọ́n kánò tí ẹ bá ní dáwà súnà ní ọ̀pọ̀lọpọ̀ àgbà kánò yóò mú kánò ṣùgbọ́n yóò jìyà lọ́dà bó kàkó bí lọ lè kí ọ̀rẹ́ rẹ̀ kan ní kánò kò ní wọ́n lẹ̀ mà fọ́ bu gíláàsì lè mẹ́rin bu gíláàsì lè mẹ́rin wọn fún ìlú oko ó di wa àwọn kan sọ fún ayé máa là ń kúnú búùtù wọn gbé mọ́tò jáde náà ló wọ̀ kúnú búùtù àwọn jáde ni wọn ò lè mú láti kí ó tó ń kí ó kàn ká àyà sì là ní ọkọ̀ jálọ̀ ó jáde ni kánò náà lọ́wọ́ á di pé kò sí nǹkan sí ń tí ń gbájú bí ọdún súnà lọ́lọ́nì ó di yé wa àti ọmọ ọba ni àti ọba ni gbogbo ẹ̀ wọ́n rí pé súnà ni súnà ni súnà ni súnà ni nígbà náà ta ọgà mo rántí wá àti àkọ́kọ́ táwọn ìjà lọ gbèrò sí kánò wá àti àkọ́kọ́ tó wọ́n gbogbo wà lọ kánò ìsúná ìlànà ìdí ìsúkúnjọ́ náà ni ìsúkúnjọ́ náà ni ní ẹja tó wọ́n kọ́ ẹja lè kú ẹja kú tó jọ lọ́wọ́ kọ́ láàbì èrò tó wà sí ẹkẹ bí mami ó di yẹ wa ó di yẹ bá náà ti máa tẹnu máa ń gbàdá títí sínú bá fi wọ kánò ó di yẹ kó kánò sínú ó kárí gbogbo nàìjíríà ó yẹ kárí gbogbo nàìjíríà yóò kárí gbogbo áfíríkà ní mọ́ àmà sí sọ ní ẹni súnà ìwòdúkú kánò báyìí rẹ̀ ní àwọn tẹ̀ríkà wípé ìwójú wọn gánú fọ́tò láì ìrìn wọn gánú lójúkojú ẹ̀rọ ìlú máa bọ̀ ọ́ ó di ẹyin àmọ́ lónìí àwọ ahàlùsùnà bíi pé dr Ibrahim Ahmed gbọ́n kó bá fi dáadáa fún bàbá yẹn ọmọ Ghana ni bá débi àdìsẹ̀ ọ̀ níbi UK ni ó ká ojú ti ṣíri mara lọ́kà mìíràn ìtàwọn èèyàn máa pọ̀ ní àwọn èèyàn máa láti fún tíra lọ́bi ìdíkò àdìsẹ̀ láti fún tíra lọ́bi sátọ̀dẹ̀ tí ó kún ni àdìsẹ̀ náà ń gbọ̀ حدثنا فلان عن فلان عن فلان أما أوادي في ما بقول جه كلا راوي في لا راوي كو لا تري كاي مثل كبارا بس ودي بعد في أما جانا نكون بيكون نيجيريا هنا يبغى يقول هو دي سكتة اللي كده تقول بابا بابو أما سنغاني هو كان يسي كون ساكالو wọ́n á wẹ́ lé mẹ́rin ahmed ahmed kò ní ghana ní kò ní kánò àwọn ará kánò bá ti dìgbà àwọn jẹ́ lè kó kánò kọ́ lọ́sẹ̀ tó bàbá àgbà lè kó kánò ó sì bàbá bàbá rẹ̀ olófẹ́ mi ẹ̀ sọ ìdíje lẹ́rìí náà láti sì nígbà bàbá àti wa ó máa gbé kánò dìde. àbẹ̀rẹ̀ kọ́wọ́ yìí náà yín àbúrò ṣe ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ọ̀kan bí mọ́nà ti jókòó kúrò di ara kánò nù díndín ó di mọ́lẹ̀ kí ló gbó kan láàárọ̀ àná ẹnìkan pè mí wọlé báwọn tó gbó kan ní ọdún mọ́ ṣe ní àrò àná wọ́n bá wa ṣe púpọ̀ àwọn yàrá ni wọ́n fẹ́ pín yàrá ni wọ́n fẹ́ pín àwọn mẹ́rin náà ni wọ́n ọ̀kan nu wọn tó ń gbé dọ̀bà wọn ó ti sọ yàrá mẹ́rin di two bedroom flat tó ń gbé fúnra rẹ̀ ó di ń gbé fúnra rẹ̀ so àwọn mẹ́rin àwọn ọkùnrin mẹ́ta obìnrin kan ẹ̀wọ̀n bọ́lọ̀ ti bá àwọn kékeré simple ẹ̀mí olùmúlò tí a ti ní nìyí mẹ́ fún gàmí ẹ̀kì gbogbo dúkìá sí seven àwọn ọkùnrin mẹ́ta two two two two that's two tàbí obìnrin lẹ́tọ̀ ẹ̀yọ̀kan ẹ̀yọ̀kan ẹ̀gbọ́n down seven fún àwọn adébẹ̀ yàrá yẹn jẹ́ fourteen rooms ya ọkùnrin kan mú mẹ́rin mẹ́rin ni wọ́jọ́ tí mú mẹ́rin ilé dìgbà ẹ̀ ló mú ọkùnrin tí yóò mú mẹ́rin ọkùnrin tí yóò mú mẹ́rin that's twelve obìnrin yóò mú tù ó ti kó bẹ́ẹ̀ nù ọba ń kó owó jọ sílẹ̀ ẹlòmíràn sílẹ̀ sílẹ̀ ẹlòmíràn tó wá pè mí lọ ọmọ pé iṣẹ́ dáwà mùsùlùmí dáwà la mùsùlùmí tí wọ́n tí wọ́n lé ni wọ́n lé ọdí ẹ̀lẹ́ mímí ń gbà kan alukóòlù wọn tó lè pé pé ogún tí wọ́n ti fi láti kí ogún àwọn bàbá lóṣù tí o ti tú wàhálà ọ̀ọ́ ní àlàjì ọ̀dọ̀ wọn ó dé wà kó ṣe rí mi ìṣe dáwà ni mo náà ti dáadáa ńjọ́ kan dáwà ní bẹ̀rẹ̀ ground ṣe lọ́nà gẹ́gẹ́ kẹtàdúrà ara ṣẹkẹ́ntì Suleiman ẹ̀rọ àtàdúrà ẹni ẹ̀mọ tó tọ́jọ́ náà ó ní ooo ní ọ̀sùn ìṣẹ́lá mùsùlùmí kí lọ́ọ́ kan kérébù pẹ̀lú bẹ́ẹ̀ dìísì ebi ni kérébù nù àwọn ìsọ̀njúlọ kàkiri mú kó ní sọ́jọ́ ẹ̀rù mú wò báyìí mú ní olúwa kébù náà ni wọ́n ń pè ní ìsìn wọ́n dá sọ́rọ̀ gbogbo ní sọ́jọ́ ẹ̀rù ọ̀láì ní ọmọ sí òsìkò kílọ kàkiri mú kó wò kéré mú bí ẹ̀sìn ní ìgbà mi àti kéré mú ìṣẹ́ra fàbíọ̀n táwọn àwọn kọ́ni mú bọ̀tà ní òtẹ́lẹ́ ní òbọ̀tà rí. Eh, ọlọ́run kò sí àdárúgbà ó ti lọ́ọ́ ní ibà ó ti yẹn ṣe má jẹ́ kí ìfọ́ yín ló kọ̀ọ̀kan kó kúta ìlànà ó ti kúta ìlànà àtọ́ọ̀lù ó di wallahu ta'ala alam náà ìlàwí هذا داب الكفار دام الكفرين والمشركين دام الصبو والمنافقين دائما نوبا يسمون المصلحين والدعاة إلى الله على بصيره wọ́n máa sọ àwọn ẹni rí àwọn dùn fi ìdọ̀láyà alàbàtìrà àwọn tó ń ṣe dáhà alàbàtìrà ẹ̀wọ́n tára wí àwọn tó ń ṣe dáhà pẹ̀lú sure knowledge ló ń pè ní bàtìrà ni pé ìmọ̀ yẹn ó dé lójú bí àìkú orí bí àìkú orí báyìí yẹn fi kàn yẹn bó ṣe owó rí pẹ̀lú mi bàtìrà náà ní ojú ó di yẹn àbàtìrà yẹn ni sure knowledge ìmọ̀ tó dé lójú ó di olùdó àfọwọ́ ní màtí bá lójú ọlọ́ọ̀bà. يسمون المؤمنون يسمون المؤمنين والموحدين الذين يدعون إلى توحيد الله وعبادته يسمون أم المفسدين في الأرض وانت مؤمني وموحدين هذه مرة لك ايه او توحيد الذين يدعون الى توحيد الله هذا انت تسيب جيك فلان كذسو وعبادته عتي جيك فلان كذسو يسمون أم المفسدين في الأرض وانت على جاء شوف على وقال امام الله وإسان ní Madina akónimọ̀ haram abadakọ̀ abadakọ̀ abadakọ̀ òtẹ́ẹ̀lì lónà abadakọ̀ òtẹ́ẹ̀lì ìfanikọ̀ wọlé àti ìmẹ́mù àti ọba àlú àwọn ìfẹ́ni ìmẹ́mù fún ọba àlú wọn yìí ìwà yọ sọ̀rọ̀ ọ̀nà Yorùbá lẹ́yìn náà Yorùbá ni wọ́n àmú ẹ̀ nàzàlè ọ̀nà òtẹ́ẹ̀lì ẹ̀ ló ń dé sí ìbá ní àfáà àti wàràfà lè wò mẹ́ẹ̀ àwọn ẹ̀ṣẹ́ àbíyá ti láìlà pẹ̀lú ohun bẹ̀rẹ̀ wọ́n ní àà ah, àìlè ọjà lómi rú ohun ọjà lómi rú ọjà kí sàbíyá ti láì ti pọ̀ àwọn ìjára tó fẹ́ wọ̀ lóye tó fẹ́ dà lóye rú ẹ̀rọ àti fún pé àkò ah, rí báyìí àwọn tí wọ́n gbò tọ́lọ́ nù ìgbà ọ̀rọ̀ boko haram ti ní agbára gan ọ̀rọ̀ boko haram lágbára gan ọdún boko haram fẹ́ gbọ́ àwọn ẹni bí ẹ̀sọ́ ti sọ fún mi pé àwọn boko haram ti bẹ̀rẹ̀ nù àwọn boko haram nìyẹn o ó bẹ̀ mọ́ màá fáyé níwò bọ̀bà bóun ti yarí nù ẹ wá wọ ọwọ́ inú káyìíra wa kò sí lọ́kàn owó tá a ti wá jọ́nà tuntun ní àtúnṣe ó di wa níbi dọ̀rẹ́ nù ẹ wọ ọwọ́ káyìíra wa ó ti kílẹ̀ ní rẹ̀ a onímọ̀ nìkan wà ní nínú àwọn ní boko haram ní àwọn ọkọ̀ lóun boko haram tábí sọ̀kalẹ̀ láì àtúwákọ́jọ́ ọdọ̀ rẹ̀ náà lẹ́yìn náà àzọ́ rúùmù sára ní àjẹ́ tó láyé wà fún un ọmọ àwọn sọ́kọ́ alájẹ gbẹ̀rù wọlé ibà ọba ni ó kéré sí ilé orí ìtọ́ àmọ́ ọba ni wọ́n ní aráàlú wọ́n ní wọn gbó sí ibi dáa ẹ̀ afẹ́ ti yé náà ni ó yẹ àwa náà nípa witness wa ká fọ́lọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ̀ mọ́ bí ọba yẹn ti dà aláàlú fáwọn ìyálà nílẹ̀ ọwọ́ òwò díẹ̀ tajọ wọ́n fi ṣe ni bí àwọn Boko Haram ó yẹ àwọn Boko Haram tó ń gbà Boko Haram ti wà ní ọlọ́ọ̀kà ló ti wà alákùnrin àwọn bó ti lọ ni àwọn ìyára àwọn pè ní kí ni boko haram ń gbà náà ó di ni wọ́n lọ ṣe mùsùlùmí rufin náà sí ilẹ̀ ibùn kiyama wọ́n ni wọ́n za ìsísí ṣe òun mùsùlùmí rufin yóò máa lọ náà sí náà sí láàrin àwọn èèyàn ẹ̀rí máa rírú ẹ̀rí yára ìfẹ́ kò rẹ̀ ilẹ̀ ibùn kiyama آل الكفر والظلم والتبيان يسمون الصالحين بالمسلمين أو كفري أتولى بوسي أو لا تجو يسمون المسلمين إذا دعا مسلمين وقا هم قطبا كفرين اللي قطبا يعني يسمون مسلمين المفسدين وهذا منحدر من القرون الأولى إليه دين سنبوني هذه القرون علاقة من وقت فرعون وقومه كسبوا فرعون تويره وهذا لا يدل على الإيمان أما ليه يقول قطع لعبا وعن إيماني قطع الإيمان ما يقول على لعبا hal àwọn afáàfin yìí wáyé pé ìdára àwọn kaba yẹn ní máa dùn ní pé yẹs ó dà kórìí tó mọ̀ wá kó kọ́lọ́ wọn bá gbà ní ìṣesí báwọn ẹni jọ́ mi nire náà wọ́n ti fún mi náà yìí ìmọ̀ báwọn mi yé kọ́ bá rí ọmọ àtàkùn yẹn gan fún wọn gbé gbogbo tí wọ́n gan ẹ̀rọ kọ́ mọ̀ fura sí wa pé ǹjẹ́ mo gbé lọ́ọ̀rì jẹ́ dáadáa ní báyìí ó di yé wa ọlọ́mọdé àfọlọ́ yìí wọ́n ọlọ́ba ó di yé wa. وهذا ولا يدل على الصلاة ولا بعض من يجون سلادا بين لقبوا بما لقبوا بعض صوالو لوقوا سوا سوا بعض سوا لوقوا سوا سوا كما كمانين كان تسنجا كم لقبوا أهل الحق والدعاة إلى الله صناعات صناعات أي مي وكتم لقبوا أهل الحق كما سوا أن يدودوا نور قروس نسي والدعاة أتمنى سوازي لله ضلوبة بشناعات يوم يوم اليوم يجنبها لقبوا شيخ الإسلام من تيمية بألقاب الشنيعة شيخ الإسلام بابانه مقبل تيمية وصل لقب بركوك وصول شيخ الإسلام كل ما كانت يهودي يهودي يقول بلا إسلام يعني لقبوا شيخ وإمام محمد بن عبد الوهاب بألقاب الشنيعة بين يسار وعبدالله muhammad ọmọ abdulwahabi lọ́sùn náà ló kọ́ ọmọ ìgbé wa abíyáwá ọmọ ìlà zari pẹ̀lú àwọn alukabu sẹ̀ríà pẹ̀lú àwọn ọkọ̀ burúkú wọ̀nyí bí jẹ́ sáré ń jẹ bí ẹni ṣe ń sábà fẹ́ kọ́ náà ẹ̀wọ̀n ló ń jẹ kú sí ń jẹ ṣé òun islam àwọn bàbá yẹn kú sí ọlọ́wọ́ bá kó sàlù wa ṣé pé ọ lọ́hà pọ́ọ́rọ́ àwọn òkúrọ̀ yẹn wọ́n bá ṣe islam sọ pé ọlọ́wọ́ bá sọ pé ọmọ sọ pé àti máa yọ wọ́n ní àmà nùzúlù yẹlẹ́ kùbù jẹ́láàlì wọ́n ní ìsìnkalẹ̀ tó yẹ tọ́lọ̀ nù àlùkò báyìí ni ọlọ́sìn ìsìnkalẹ̀ wọ́n á ní ṣé wòtí ìlú ti kú gbàǹjọ kan ọwọ́ àtọ̀kà lórí nígbàrí ẹ̀ ọwọ́ á ní yẹn zúlù láì lásìmá ìjúnìyà tó nùzúlù min amir min ami adam mimbar ni ṣe ìsìnkalẹ̀ sọ̀kà lórí mimbar wa ni mímú lórí mimbar yìí bẹ́ẹ̀ wọ́n wò ó ṣé ìsìláàmù iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú kò kí ojúmọ̀ fẹ́ yẹn rí ní lọ́wọ́ agorí nígbà ẹnì kan pé iṣẹ́ àbọ̀kàrù gómìnà jọ kan ṣe kó túbà tó bá ń sọ̀rọ̀ báyìí báyìí báyìí àti ìṣòro ọlọ́pàá ó bá bọ́kàrù gómìnà ṣe ìmáàmù júmọ̀ rẹ̀ ó di eré nípa bí àbọ̀kàrù gómìnà ṣe ìmáàmù júmọ̀ rẹ̀ bí ọmọ rẹ̀ náà ni eh, Ahmed nisi ọmọ ṣe ìmáàmù júmọ̀ rẹ̀ àbí ẹ̀kọ́ ni ó di eré wa tó ń ṣe eré nìyí wọ́n ń gba àwọn stage wọn rí kí àsìkò síbi ẹ̀ ń wí yẹn kiri kí sẹ́wìsì táwọn ìṣèkú gbà rí àsìkò yẹn sẹ́wìsì táwọn wà ní ẹ̀wọ̀n ni bí mo ti ṣe ìmáàmù yẹn ó ti yé wa mo ti rí nìyẹn ó ń gba àtọ̀rọ̀ yìí ọlọ́ba ọmọ kó bá sàwọn àfẹ́ dáadáa rẹ̀ sàrẹ̀ lọ́ba àwọn náà lọ́mọ kí dáadáa lọ́ba yẹn ni mọ́tàbù هم خوارج من خارج خوارج من خوارج من شيء الاسلام وأنه يريد أن يبين كلمه الناس فلا تتجي اكيد من يدي يعني يغفر ونكوكا من ينكفر إلى آخر ما يقولون أكيدا يدالوا أنهم قسما طويا مما هو موجود في كتبهم إنه جوا نوع التراوة إلى الاتهامات نوع لقواروا وتزوير أتي كيلو الشر أتي أبرو وهذا موقف من كل مسلم ليه يقول كيسي ما قلبو بيجوا لك الأدانو وهو قوتو في سو أوزيوا وطبعا كلا دا ما نتيجة القرآن كي إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم تهامزون وإذا انقلبوا إلى أهلهم aláàmú fọ́ọ̀kì yìí ọmọ náà ti áyà yìí ṣá wọ́n ti sọ́ọ́sì ẹ̀gbọ́n fi wálé rí wọ́n ti wá pẹ́ ó bíyà kó má jẹ́ kí ìyẹn kókó pàrọ̀ abẹ́ ó lè di ẹ lọ́wọ́ the only thing tí mo ti máa tẹnu fún wa fún wa ìyàwó ti ni pé tó bá ní kẹ́mi wá gùn ẹ máa wọ àtibọ̀ tí àwọn tí wọ́n ń taburú yìí torí inú wọn tó ní làákàyè bí yorùbá kan wọn ló sọ fà ìdáná pé kẹ́kẹ́ wọ́dà wọ́n ní alábòsí a máa lówó alábòsí a máa a máa bímọ àwọn kí wọ́n wí àtìgbà tán alábòsí kì í dà wọ́n náà ní wọ̀là àwọn àtìgbà tó nílùú tẹ́kìn àwọn àtìgbà tó wọ́n dà àwọn olùkọ́ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ń bẹ̀ àtìgbà tó wọ́n dà káyà jẹ́ olùkọ́ ọlọ́ọ̀bà wa إياهم بانتقاص الدين الملك باني إسوالكو بواني روائي ولكم بيه كوعي أبكباء سيوبا كما قال تعالى بلغ يزاكوي ويذلك وآليتك وقوتك الولوم بل وفرعون أي كما قال تعالى إني أخاف أن يبدل دينكم ديرون فلانكوي يقول إني أخاف عليكم إني أخاف أن يبدل دينكم آيكم وسيجتين لما عليه جاهلية عليه سلام الجاهلية ما تفعلون من الشبهة بهم ومن تشبه بهم ومن تشبه بهم أخوانتهم الجوان جوان الجوان هو تحريض أصحاب السلطة على المؤمنين وما وانا التي هو على بعض مؤمنين ودعاة إذا ما باع ودعاة wọ́n sọ̀rọ̀ fún ìjọba pé àwọn ilé ìṣẹ́bí àwọn ilé ìṣẹ́bí àwọn ilé ìṣẹ́bí báyìí wọ́n dùn án sí ilẹ̀ ńlá ala basira wọ́n tó ń tẹ̀lé wọ́n tó kùsẹ́rọ̀ tó máa bá lórí basira min hadi salim tó ń tẹ̀lé ojú ọ̀nà tó gbọ́ láàfíà yànnà ọmọ yufsiduna ala asahabi sulta tí wọ́n fẹ́ gbà wọn yẹ lórí ìnà sí àfún wọn wọ́n fún wọn ní mẹ́rà wà ṣẹ̀dúhùn ìlànà sí ìṣọ́lá èyí wọ́n tó sọ́nà sí nǹkan tó jẹ́ àǹfààní fún wọn mọ̀sálá mọ́lẹ́kì màtí ń jẹ́ jẹ́ àǹfààní fún ìjọba wọn kama qala ta'ala hikayatun an ali fir'aun gẹ́gẹ́ lọ sọ fún wa nígbà tí ń ròyìn pa àwọn èèyàn fir'aun wọ́n máa fáwọ́ fi ìndà fir'aun àwọn ìgbìyànjú tí wọ́n gbìyànjú ولكن ما سيده فرعون دين وشابة وشاويات نفع السيرو لما دعاه موسى عليه الصلاة والسلام حكم عليه السلام ومذكره إلى عبادة الله وحده لا شريك له فيكم وجد فرعون يرزق صرفه التي في صلائه لكن يعفي يولي لرام بهذا رام به وصلاء ملك جادا جبل رام به wọ̀sọ̀lá ìrànyẹ́ ti dáadáa wọn tó ń fi ìjọba fún wa bẹ́ẹ̀ kọ́ọ̀lù lẹ́hu wọ́n sọ fún fìràn pé iná òun ìsàlùsìlú wọn sọ arbi alek àwọn ọ̀yẹ́ bọ̀lẹ̀ jẹ́mọ́ lọ́wọ́ wọ́n bọ̀lù jẹ́mọ́ lọ́wọ́ john william nabi fi wọ̀sọ̀lá sọ̀lá ihi wọ̀sọ̀lá mọ̀lùkì wọ̀sọ̀lá ìrànyẹ́ ti ìjọba bẹ̀rẹ̀ ni dáadáa tilẹ̀ gan wa àti dáadáa ìjọba rẹ̀ àti dáadáa àwọn tó ń sèjọ́ lórí فقالوا له أدوات إنهم سيفسدون الناس عليهم وبنا وبعهم يا جماعة وبعهم بيعهم بيعهم بيعهم وبعهم ما يجي ni mo dọ̀bálẹ̀ fún yín wọ́n ti gbé bá tẹ̀rí yín wá tẹ̀rí yín kò ní sàlámù alẹ́kùn kọ́ náà wọ́n ti yín wọ́n ti wá ti bá tẹ̀rí yín kọ́ ẹ̀kún wọn ra núnù fún yín kí wọ́n ra méjì fún yín ọlọ́run bá kó sànù wa títà kan wá tóbi àti ẹran adìyẹ fún àwọn òbí tí wọ́n ra milk tí wọ́n kú ẹ̀kọ́ tí wọ́n jẹ ìgbọ́ Ògbómọ̀ṣọ́ àti ẹran adìyẹ adìyẹ tó kún kàn máa bú báyìí tí wọ́n jẹ tán wọ́n á mú milk yẹn wọ́n dà síbi ẹ̀kọ́ yẹn wọ́n kú papọ̀ fún mú lè ibi tí wọ́n bí tó wọ́n máa gòfẹ́ ni tí wọ́n gba ìgbádùn mi títí àwọn bàbá mi pé àmì ìrẹ̀lẹ́fẹ̀ ẹ̀ fún wọn náà sọ pé mílíkì kára fún yàrá kó wọn tó jẹ́ ìrọ́pò eh, ọyàn tí fún wa mo sábà kára yé ètò ìyàrá mọ̀ mi ọkọ mi ibi two years ago lọ wọ́lá ẹ̀ gbogbo àmàlà tẹ̀sán ọ̀hún dáa àwọn mílíkì wọ́n sì ní gbọ́ ó rí eyín ọlọ́run kó sáànù wa ọlọ́run kó sáànù wa náà náà àkọrọ̀ wọ́lá ẹ̀kọ́ ní ọ̀kọ̀ rububiyya wọ́lá ilahiyya lẹ́nàá wọ́n bá àwọn ìsìnjẹ́ máa lọ́wọ́ wà ní sí fún ọ òbò bí àìkú wà lóní gbogbo nǹkan wọ̀nyí ọ̀yẹ̀lá híyà jésù alanas ọ̀yẹ̀ hòlónà náṣó ala ìbẹ́lẹ̀tìlá ìlà ìbẹ́lẹ̀tìlá wọ́n ti ń yà yọ hàwìlónà náà wọ́n yọ hàwìlónà náà wọ́n ti ń yà wọ́n yà ní ìbẹ́lẹ̀tìlá ìlà ìbẹ́lẹ̀tìlá wọ́n wọ́n ti kọ́ إليه وعنون كتب التفسير عونا جاي لأنه إن ترك آه الله وجد موسى قلاه يرجع زواجي فإنهم يصرفون الناس عن عبادته ربوبيته وسي يكون بجسف أسيما كون يولون بدون لأنه قال قل فرعون نقول أنا ربكم الأعلى من ربع عندك جلو إنه فرعون وفي آية أخرى إنه آية ما علمت لكم من إله غيري mi ò ní ẹni mẹ́lú bí n tẹ́ ẹlẹ́mọ̀ jọ́sìn fún bí ìdínà lọ bí ẹlẹ́mọ̀ jọ́sìn fún ọ̀fẹ́sọ̀rọ̀ dáwọ̀tọ̀ ìrọ̀sọ̀ yànnà ó ìsìláàdì fúkàdì wọ́n á képe àwọn anábì ọlọ́mọba anábì Harun anábì Musa wọn tó ń bá olùjẹ ni wọ́n á nà lọ́kọ́ fọ́ra kí wọ́n á képe ní fìlà náà lò ìsìláàdì fún wọ́n ti lòdòdò sí irọ́ ọ̀nàgbèsì ráàyè wọ́n tan olùdarí olórí wọ́n tan jẹ wọ́ra ẹ̀yà wọ́n ti tàn wọ́n mọ́lẹ́yìn náà jẹ mọ́ akẹ́rọ̀ hàdà sinf alẹ́bí yẹ̀kọ́mù bí áàbí mọ̀hìnmọ̀ ṣètò ní abiyom allahu akbar àni wọ́n mọ́ akẹ́rọ̀ hàdà sinf irú àwọn tó ń tètè sí irú àwọn bẹ́ẹ̀ kò ní wọ́n ti pọ̀ tó lónìí alẹ́bí yẹ̀kọ́mù bí áàbí mọ̀hìnmọ̀ ṣẹ́gbẹ́ ní táwọn ẹgbẹ́ síwájú ti kàn ولا شيطانية شيطانية اليبلني بما يقودون الناس إلى هاوية موضوعا بريعوني لو تبي شنا هاوية إننا هاوية ويقفون في وجه المصلحين wọ́n sì dúró níwájú àwọn èèyàn pé àwọn wà níwájú àwọn ẹni eré lọ́wọ́rú wọn náà àká ìkúmọ̀ tíbi òdòdó sí rọ́ ẹgbẹ̀rún wọn náà sùtọ̀ ọmọ àtàwọn alágbára jẹ àwọn ìjọba jẹ wọ́n bí tí wọ́n tó sọ àwọn náà ní bìtánà ẹ̀wọ́n bí bìtánà àwọn ní alásùmá onímọ̀ràn onímọ̀ràn burúkú níjàrá ti dọ̀bà lórí inú ìjọba tó sọ alladhina yuhawwiluna bayna mas'ulina wa bayna qubul nasiha àwọn tó máa kọ́ dí àwọn tó jẹ́ pé àwọn ní nasiha òye gbogbo mọ̀ dáadáa onígbà kan tó káwọn yẹn lé dúdú àwọn ọlọ́mọ sọ̀rọ̀ Allahumma asla walati umur muslimin ọlọ́wọ́ bá wò bá tún àtàtúnṣe láàrin ìjọba àwọn mùsùlùmí wàhálà bíi tàmẹ́tì àwọn onímọ̀ràn àwọn náà bá tún wọn sọ́lọ́ bá ọjà alimu hujjá tún mọ̀ kẹ́lẹ́ kí wọ́n ló lùmọ̀nà tó kàwọn yẹn mọ̀nà ọlá kùránù kàrín kábí báyà bí sọlá nàbí kàrín wà lá àlìyí wa asàbí àjùmáyìn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu.